ẹ̀rọ dẹ̀ nípa tíṣà kò sí ọlọ́run ó máa ti yà ó máa ti ìyàwó everything very fantastic actor and a director and a wonderful producer ẹgbẹ́ pọ́s wa àbí trey bàbá ẹlẹ́yin da ok wọ́n lò lọ ọ̀hún là ń ṣe lọ my ceo a ṣe bí tán wọ́n wà fún wa lóògùn pàràpàrà wọ́n yọ káàdì bí o Wúnmi tó bá ń bọ̀ kó kí wọn láǹdì báyìí wọ́n ń yọ káàdì ẹ̀bọ̀ ti yọ ATM card dá tẹ́gbọ̀ yìí àwọn ẹbí àwọn fámìlì wa náà ni ilé náà náà wà wó. <laughs> bọ̀bọ̀ yìí ó jẹ ó mu ṣége ń jẹ bó rí nǹkan kan èmi gan gbà kó yá lédi kan báyìí mi ò mọ ibi tí Wúnmi ti rí òun gbé ẹmu wá àti akàn àti a. Ah, àwa ń fi ẹmu àfi míìsì lórúkọ tí burúkú tó kópa tó máa ń korò díẹ̀ díẹ̀ báyìí. kábàárì <laughs> àfọ́ọ̀dù ló ń tì mí séjù ẹ àwa gorí bí ìlú náà ìpàṣẹ wà lẹ́ẹ̀lẹ́ bí ah, ọmọ àwọn Ìlọrin iwájú òtẹ́ lásán apart ẹnu gẹ̀ẹ́tì dìbẹ̀ lásán. bàbá mi rí ẹnu òkú òkú nínú fíìmù ẹ̀ńtọ́ kú nínú fíìmù ẹ̀yìn lórí mi wà á ọ̀pá ìyẹn ti kú gan nínú fíìmù olúwa ṣeun rotimi very fine boy ah àwọn àwọn tó lè wọ fíìmù lé ní òun mọ bí àfiṣe náà ní àtọ̀ fún ẹ̀ a máa dí ẹ̀ mi pàápàá pàápàá ọ̀wá yìí adìrí burúkú ṣáṣe débi tán ókè ẹ̀kọ́ ìṣẹ̀lọ ìṣẹ̀lẹ̀ ìyá àfíìs àfíìs ti dé alubarika actor and a wonderful director hmm. ọ̀wẹ̀ni ọ̀wẹ̀ adémọ́lá everything is well with you. ah ọ̀wẹ̀ kéèyàn máa act. Wùmí Wùmí ló ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àbáwá kó mọ tó ń ṣe o iṣẹ́ MC tí wọ́n láìkẹ̀ mọ inú microphone dání wọn bí president wa dá your your excellency rise on your feet tí wọ́n bá ṣe gbéraga máa láṣ wọn ni A wàá tọ́ba sọ́jọ́ wà president ẹ̀mẹ́ta mo gbé wọn dìde program wedding ẹ̀mí wọn fẹ́ bọ́ your excellency ẹjọ́ sir can you please rise onídàájọ́ ẹjọ́ kò sàmọ́ tẹ̀sí náà ni ẹlẹ́ẹ̀kẹrin ẹni ò ní dìde mọ́ òun kẹ ẹ̀dílé máa rò pẹ̀lú ara olúwa ṣe ṣe wọ́n irọ́ sọ̀rọ̀ tó rétí mi. Ah, ọ̀wẹ̀ Adémọ́lá kàkàkàkàkà ṣọlá ṣe wọn pé lájọ tá a ti déèdì fíìmù yìí àwọn èèyàn kan wà láyé Ọlọ́run látọdún tí mo ti déèdì fíìmù àwọn èèyàn kan wà tí mi ò wọn ò fún mi lórí mi ò gbá one thousand lọ wọn rí ọwẹ àti Rótìmí Rótìmí gan mọ̀ pé kò mọ̀ pé máa hàt fíìmù bọ àwọn àpàdé ló ṣẹ bí méjì ó ní àwọn sí yìí kò rí mi náà tọ́ba bí ẹ dà ìwọ lọ ilé nìkan máa fún yó kí wọ́n jẹ ògùn lówó madam sajada ah, ah. sọjí taiwo ah, <laughs> sọjí taiwo wọn wùmí ìwọ ń lo agbára òun kó gba àwọn èèyàn jọ wọn ṣe pati bíi eight wọn láwọn èèyàn ń bẹ ẹgbẹdùn bá bí máa ṣe tó ní madam sajẹ ẹjọ ẹjọko tá máa fi lọ tá bá dìde ẹni ọ̀ máa alága ẹjọko mọ̀ ṣe ń gba ilé ni o. sọjí táyò Alubarika, Alubarika, Alubarika. alubáríkà o ṣe o ṣe ọmọ bá kẹ ṣáà tẹ́bù yàrá ok. Benika ṣáṣá wọn yẹn me. ṣé rotimi ti ṣe ni no give us one please give us no you have to support your sister no ìwọ àwọn akọ́lùmọ̀ tọrọ lọ́wọ́ àbálà ń bèrè lọ́wọ́ ẹ̀ ìrọ́ kò lè wá. <laughs> no your five hundred your five hundred your five hundred me ẹ̀rí àtúrọ́gbọ̀ ah, ẹ̀yìn tẹ̀ kì í ṣe ń tíátà ara wa là ń gbọ́ lẹ́nu òdo ẹ ẹ gbọ́ yín táwọn sọ pé kàn máa yọ five hundred three hundred ọwọ́ ẹ̀ fún two fifty kò fáwọn náà lówó náà ọwọ́ ẹ̀yìn ọ̀gá ọ̀ ọlọ́run àwọnú ẹ̀ ọ̀ madam sajẹ ẹ jọ ẹ má jẹ́ kí n rìn lẹ́ẹ̀mejì lọ́dọ̀ yín ẹ bá mi kó tẹ máa fún mi sọ́tọ̀ three five mo fẹ́ owó owó window bedroom mo ń rìn sí ẹ̀ lọ́wọ́ mo máa kó lọ́bẹ̀ lọ́gọ́s lábẹ́ ọlọ́run so màá wá kọ́ pẹ́ sára window bedroom yẹn madam ṣàjẹ owó òkè ni ọkọ̀ tí rìfà jẹ fún mi twelve thousand ọgbọ́n ní window táwọn ẹ̀kọ́ kọ́ ọkọ̀ yín sára ẹ̀ ẹ̀ fún mi complete owó window yìí twelve. <laughs> oya next person ṣọlá lọ rí ọ̀tún gbàgbẹ́jà wọ́n ti fún mi lówó lọ́gbọ́wọ́ tiwa àwọn nìyí lọ gbà lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n máa fún wa. ah Kudelati thank you for yesterday baba mm, ẹlẹ́dàá wọn gbọ́ ṣáàṣì débi tán ẹ máa bọ̀. Ah, wọn wá abílẹ̀ mi wọn wá abílẹ̀ mi pátí tá a wà lánàá birthday àṣàbí olóríṣà ó yá ní báyìí celebrant fẹ́ lọ jó báyìí ijó jíjó ń lọ rí wọn ijó jíjó celebrant báyìí celebrant fẹ́ jó. náà a máa gba lásán lọ́mọ sọ́jú wa fún alówó ìgbà kan wà láti ìgbà tó ti wọ fíìdì wà láì làdúrà yẹn ti ń gbà láti bẹ̀rẹ̀ at a point àdúrà yẹn tí wàá lọ ṣẹ́ kọ́nà lọ wájú ó kéré mọ́lẹ̀ ló àlùbáríkà sọ́jí ṣe bó ṣe tó ń bi o wọ́n ẹgbẹ́ bí rẹ̀ sùn fún wa ló má ṣe bẹ́ẹ̀ fún wa ló transfer fún wa má ṣe bẹ́ẹ̀. ṣé tàbí yìí ok bóyá sọjí. bóyá nígbà ẹ bá gbé kéèkì sẹ́yìn ẹ bá kọlu kéèkì a máa gé létà ẹ kí wùlọ dé báyìí sẹ́yìn celebrant Fejo, the CEO and her husband. The CEO WT signature Wunmi Toriola and her husband pẹ̀lú àwọn ọ̀rẹ́ pẹ̀lú ẹbí wọ́n fẹ́ jó ẹjọ́ it is not by force pé kó wa ná wọn lówó tí ẹ̀kan máa dé wájú tẹ mọ́ndẹ̀ náírà aburú kan wá kán mélòó ní rubí ọ̀nà mẹ́rin fẹ́ sọ́ndẹ̀ náírà sí. ẹ ti ẹ jẹ́ ká ẹ one minute please ẹ jẹ́ kí ceo address wa. Wow